ọ mo ṣàlàyé bẹ̀rù tán then question lẹ́ẹ̀kejì èyí dáhùn question lẹ́ẹ̀kejì kí n tó wá dáhùn question yìí pé òkúkú nísìn wọ́n wà nítọ̀ ìmáàmù kí ní àkán ọ̀hún kí òun sí òkúla ọ̀hún kì tán ìmáàmù mi náà tó kí òun sí la wọ́n mọ̀ pé ǹjẹ́ a rí nǹkan tá a lè fi sọ nínú ẹ̀sìn pé só ní basis kò ní basis ẹ̀gbọ́n ní tá fẹ́ fi sọ sẹ́ni tá fẹ́ fi sọ kọ́dà kò tún jọ èyí tó lè ní bẹ́sìsì jẹ tó kù bá kú ìmáàmù ẹ̀yọ̀ kan ṣoṣo kí gbogbo yín wá tò sẹ́yìn ìmáàmù kí nọ́mbà pọ̀ dáadáa hmm? kí nọ́mbà pọ̀ dáadáa kẹkẹrùn sílá ọ̀gẹ̀gẹ̀ ni asúlù nípínlẹ̀ bọ̀ ní situation mi bẹ̀tọ̀ pé lóòótọ́ àwọn kan ó mèsì jànáza hmm? wọ́n mi sọ̀rọ̀ jànáza tí wọ́n ti kí ìgbàláyè wá wà fáwọn wọ̀nyẹn náà káwọn náà tẹ́gbà tán bá ti sin ẹni ìyẹn tán bẹ́wọ́n àwọn náà ti sin káwọn lọ bí sàárì rẹ̀ káwọn náà wá kí sọ́rọ̀ alùjànáza sí ilá lẹ́yọ kọ̀ọ̀kan kò ní jẹ́jọ́ mọ́ mi mà ẹgbọ́n mi ìpè wọn ni ah lágbájá nísìn báyá wọn ni ah, lágbájá ó kú nísìn but ọmọ rẹ̀ wà ní Maiduguri kó tó gbé yóò dé Maiduguri wọ́n ti sìn òkúta ah ó wò náà pé ah bàbá tó wọ́n ti ṣe tán kó náà wá lọ bí sàárì rẹ̀ kọ́nà sí aláwọ̀ apapọ̀ sí báyìí sí lọ́rọ̀ jẹ̀nàzà kóǹkì àbíkálù mẹ́rin bá kọ́nà lọ sàárè kọ́nà kí ìyẹn tọ́ àmọ́kànlá jẹ́ bàbá fún mọ́ kí ó gbára pé wọ́n ti kí bẹ́ẹ̀ kí ju àwọn kan fún àwọn ọ̀tá sí ní kí lára àwọn kí lẹ́yìn àwọn kí tọ́ ó yà lọ́rọ̀ ìrìnà pé rẹ̀sì ẹnìkan ló kú ládùúgbò bàbá àmọ́mù fáwá ìyàwó bàbá àmọ́mù ló kú àwa lọ sílé asáà dúró dúró dúró dúró kọ́kọ́ nígbà tó ń ṣe gẹ́yìn asáà nígbà tá tún àkí jàǹsà bá ṣe kí báyìí wọ́n máa gbé ẹ àwọn àmọ́mù wa náà lọ́jì níkan náà wá kírun àá kí bò so àwa the same set of people tá a pẹ́ lákọ̀ọ́kọ́ ìwọ́n àwọn ọmọ àbá nǹkan ọ̀yẹ́ ṣé ọmọ tó ń bọ̀ bẹ́ẹ̀ ni káàkiri àdúgbò rẹ̀ wọ́n ti ń dúró sí gbèsè àwọn ẹ̀sìn ìwọ̀n ọlọ́run bá wà á fẹ́ tó bá jẹ́ mọ̀ọ́mù jànáza àbí ṣé ọ̀sán ìfọ̀fọ̀ àwọn àkọ́kọ́ fẹ́ lọ láì mọ́mù iná ẹ̀ náà fẹ́ ìdìwò ọlọ́run nígbà tó bá wọ́n fẹ́ mọ̀ ìwọ́n ìfẹ́ ní ìgbà wọ́n fẹ́ mọ̀ ọ̀hún tó fẹ́ mọ̀ ọ̀hún tó fẹ́ mọ̀ ọ̀hún tó fẹ́ mọ̀ ọ̀hún bàbá ìmáàmù àdúgbò yìí ṣé òkan sì wá láti jìnà sí. èyí kò ní kókó bá wọn sọ ẹjọ́ ẹjọ́ yẹn tí ọkọ nìkan ṣe náà kírun ọdà ṣé yóò dájú alẹ́ nàtọ̀ pé níṣẹ́ wọn bá wà ládùúgbò tásìkò ojú ìbá tó ṣé òkan náà sì dènà nǹkan ṣé òkan kọ́ sọ ẹ̀yẹn kí zoo káàna tó wá kí mi ni so ìyẹn ò sí ṣùgbọ́n ìtọ́ gbọ́ ta lè sọ òun ni wípé anábì sallallahu alayhi wa sallam ńgbà tánábì kú ńgbà tó kírun sáńsọ̀ sallam lára àwọn sọ̀hábà kí ilé ọkọ̀ọ̀kan ni wọn ní máa mú and embarkis tó gbé sàpé ilé Aisha ni wọ́n sànábì sí tó táwọn gúrùpù kan bá ti dé wọn kẹrùn ẹ́ kò sí mọ́mọ̀ gan táwọn gúrùpù kan bá ti dé wọn kẹrùn tó súnmọ́ nàbí nù sọ̀làọ̀sọ̀ ẹni tó sì fáwọn ni pé ẹ̀rú gbà pé ìta láwàá ni ó ṣe máa mú afẹ́kẹ́rùn sànábì làtà ni ó wà ṣe máa mú ẹ̀hẹ́ ànábì nù báwa so the best thing anybody tó bá ti fẹ́ gbogbo kó ń kálukú fẹ̀kan gbé igò rẹ̀ pamọ́ ẹni tí wọ́n bá yán láàrin wọn náà ni kí wọ́n yàn kó lè dìrún tó bọ́n bá ṣe tán kó kálukú ṣàdúrà àmọ́ fẹ́ni tí ò bá bá jà náà zà kó wà ní ah, ibi tán sòkú sí ikó náà lọ kí tiẹ̀ lórí àdìsí ń bẹ fílẹ̀ anábì sallallahu alaihi wasallam àdìsí Bukhari obìnrin kan bẹ rìwáyà mi sọ pé ọkùnrin kan ní ma ń gbá mọ́sálásí ànábì yìí sì máa ń pík ìdọ̀tí kú obìnrin dúdú ni wọ́n pè pé bí ẹrú so àwọn èèyàn ti kàgbé kèé sí èèyàn tó tóbi ọ wá di bí àsìkò kan ànábì wá mí obìnrin pa ah, ìyá alágbájá ńkọ́ gbágbá alágbájá ńkọ́ wọn ni àwọn ah, ti kú ẹ afẹ́lá àzántu ní ẹ̀gbẹ́gbẹ́ kí n mọ̀ wọ́n ló ti kú wá ní kan fi sàárè rẹ̀ wọ́n wá ànábì wá kírun sí láìdí sallallahu alayhi wa a ẹrù pé tó kó jẹ́ ẹrú àbí irú iṣẹ́ dáadáa tí ń ṣe fún islam tó ń bẹ́mọ́ síláàdì kìí ṣèyàn kékeré ọ̀dọ̀ ọlọ́run tó ibẹ̀ láti rẹ́rìí pé kọ́dà tán bá ti kírun sókù látàn ẹ́ gbogbo ọjọ́ bẹ́ẹ̀ kò lè jẹ́ hmm? tó bá ìpẹ́ sẹ́ni tí ò bá bá ní o kí wá ṣe ìtàn sọ ní gbọ́dọ̀ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ẹni tí owó kò bá kò sì sí ọ̀rọ̀ ìfowópamọ́ ìjọba ìjọba ìjọba ìjọba ìgbà ọ̀kẹ́ tó wá tó dọ̀gbọ́n tó máa fa ọ̀rọ̀ lé kí síjà náà sá òun sometimes èèyàn lè kú tẹ̀ ní bájà náà sá tí o pa ó lọ sí èèyàn náà lè lọ síbi náà sí ẹni ẹ̀sí tí o kí jà náà sá tẹ̀yàn náà fúnra yẹn yóò dà fún yín ee kò dáa